ṣèje ẹ máa fọ́ lánà bí tọ́rọ. ẹ máa fọ́ lánà bí tọ́rọ. ẹ máa fọ́ lánà bí tọ́rọ. Bìlìkà sí ọlẹ́sọ̀mọ méjèèjì ẹ máa fọ́ lánà bí tọ́rọ. Mọ̀wúndé tiẹ̀ ẹ máa fọ́ lánà bí tọ́rọ ẹ sì má fọlá sánmà méjèèje ilẹ̀ méjèèje ẹ má fi tọrọ à ń bọ̀ wá bẹ̀ abọ́dúkùránì náà wá gbọ́ wákà yìí ládùúgbò tiwọn náà lọ́hùn àwọn náà bá ń pè é. ẹja fọlá nàbì tọrọ àlè fọlá nàbì tọrọ ẹja fọlá nàbì tọrọ àlè fọlá nàbì tọrọ aṣíwájú ẹ̀dá bàbá Fátímà àlè fọlá nàbì tọrọ. lọ. a ti rí ọ̀nà méjì àwọn àkọ́kọ́ ní ẹ má fọlá nẹ́bì tọrọ lọ́dọ̀ ọlọ́run àfáà kejì ni a lè fi tọrọ àkọ́kọ́ ní sànẹ́bì lọ́lá. sallallahu alayhi wa sallama. sọlá bẹ fà nẹ́bì. sallallahu alayhi wa sallam. ìjókòó yóò máa bá nẹ́bì dídó ẹ̀ yóò bá nẹ́bì. sallallahu alayhi wa sallam. àṣẹ nẹ́bí ibi ará Ìlọrin. sallallahu alayhi wa sallam. ẹ̀sán tí a fọ òní búrídà wí. فإن فضل رسول الله إليه زله حد فيغلب عنه لا تكون بفمه حد فيغلب عنه لا تكون بفمه afáàní fa iná fọdùlà rọ̀ṣúlìlá. fa iná fọdùlà rọ̀ṣúlìlá ilé ìsàlàrú. anábì ti à ń pè é tó fúyẹ́ lẹ́nu wa yẹn anábì pọ̀ o. fa iná fọdùlà rọ̀ṣúlìlá ilé ìsàlàrú. anábì kú o. fa iná fọdùlà rọ̀ṣúlìlá ilé ìsàlàrú. anábì fẹ́ o. fa iná fọdùlà rọ̀ṣúlìlá ilé ìsàlàrú. Anábì kọjá ojú táwọn èèyàn fi wò. Lẹ́yìn Sàlàwù Hadon. Mo kí iṣẹ́ ìdá púpọ̀. Lẹ́yìn Sàlàwù Hadon. Àwọn alájà tí mi ò tí ì gorí ẹnu. Lẹ́yìn Sàlàwù Hadon. Àwọn ọdún yìí ò sì bá yín bọ́ nẹ́bí dáadáa. Fàyín Nàbàdìlà Rasulillah ilé ìsàlàwù ibi tó ti mọ̀ pé ànẹ́bí pọ̀ ọlọ́run fún ara rẹ̀ lójú ìwé ànẹ́bí. báyìí iná fọ́dílà ọ̀ṣunlélá ilé ìsàlàwù. àyà yìí gbogbo wa láti mọ̀ àmẹ́jà padà sínú àyà yẹn nú Al-Qur'ani ba'da a'udhu billahi minash shaitonir rajim. bismillahir rahmanir rahim. ó ní inna Allaha. inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi mo fẹ́ máa rí ojú àwọn jẹ̀mọ́ yìí. yá ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima. kí lọ́wọ́ òun iṣẹ́ tẹ̀lé àtúfà nẹ́bí. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. linansuru ila hadhihi al-aya al-karima limaza yusolli subhanahu wa ta'ala alladhi huwa khaliq ma sababu salatihi ala makhluqihi. inna allaha malaikatahu yusalluna ala nabi. ọlọ́run ní kábàlì bàbá nẹ́bì ti tó ìfẹ́ tí èmi ò rí àáfàá tó ti ìkatìlà débẹ̀ tí ó sọ pé tó fà á tọ́lọ́wọ́ bá fi nífẹ̀ẹ́ ànábì. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. ọlọ́run tẹ́ wọ yẹn. wa malaikatahu. àti gbogbo àwọn màláíkà bima fi imra'izul màláíkà Jibril. yusalluna ala nabi. ànábì fa ànábì fa ẹ yóò bá nẹ́bí dáadáa. musalu nàálà nàbí. ẹ jẹ́ ń pín kiri yẹn dàpọ̀ ẹ máa pín pẹ̀lẹ́pẹ̀lẹ́ jù. musalu nàálà nàbí. anabi ju oúnjẹ lọ. musalu nàálà yàrá ayé wà lẹ́bi náà wa yìí wọ́n pè mí àti ẹ. yóò yọ iná mẹ́nu. kí ni wọ́n pè wá fún. sọ́lù alẹ́ ibi wọ́n sẹ́lì mọ́ tẹ̀sílì máa. ìwà àkọ́kọ́ tá a fi mọ̀ pọ̀ lẹ́dàá o. sallallahu alaihi wasallam. ìjọ wo la àyídá kọ ànábì níbi o. وضم الإله وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس مؤذن أشهد إذا قال في الخمس مؤذن أشهد bá ti rí gbólóhùn la ilaha illallah kí ló tẹ̀lé. ashhadu anna muhammadu rasulullah kí ló mú lẹ́tọ̀ọ́ sí i kí ló dé tànàbí ibrahim ò dúró láyè yẹn pé kánilá ilá ilọ̀lọ́ ò káwá ní ibrahim ká síbẹ̀. lìkúlì ìnàbí yé fílà náà mi fọdí ìlà tó wà. ó jẹ́ ẹ̀mí kan tí kan tí ò tóbi? Likuli nàbí yé. Ṣé àṣà dànù mú àwọn àdébí ọ̀rọ̀? Ìyànà mi fọ̀dí ìlàtọ̀. Wàjú mi àtúrà, màjí mú wa. محمد وجمرتها مجموعة لمحمد àmọ́ àmọ́ ká má lọ jìnnà sálẹ̀ fọlá nẹ́bì tọrọ. sallallahu alaihi wasallam. ẹ má fọlá nẹ́bì tọrọ o. ẹ má fọlá nẹ́bì tọrọ. ẹ fọlọ́ ìṣòro rí bẹ́ẹ̀. fọlá nẹ́bì tọrọ. òun kọ́ làkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ rí bẹ́ẹ̀. nẹ́bì tọrọ ìlítàsí ọlọ́sọ̀mọ̀ méjèèjì ẹ máa fọ́ lánàbí tọwọ́ ẹ. ṣé òkú bọ́lá ń sọ́jà bí bàbá wí oníkùránì wa dá padà pé. ẹ jẹ́ fọ́ lánàbí tọwọ́ ẹ lè fọ́ lánàbí tọrọ ẹ jẹ́ fọ́ lánàbí tọwọ́ ẹ lè fọ́ lánàbí tọrọ aṣíwájú ẹ̀dá bàbá Fatima àlèfọ́lá nàbì tọrọ. ọ̀dà ẹja lọ́dọ̀ àwọn tán ní àlèfọ́lá nàbì tọrọ kílẹ̀ rí wọn. sọ ọlọ. àwọn kọ́là àkọ́kọ́ o àwọn àríyànjiyàn kan bẹ àjogúnbá ni káwa tó dé ni wọ́n ti ń fà àwa náà tún fà á gbélé àwọn kan náà ń bọ̀ wọ́n fà á kálíkì àmọ́ náà ó àmọ́ fà á ni torí ajogún ẹ̀ ni. wọ́n mú àyà kan wá táwọn tí wọ́n ní ẹ̀lẹ́ fọlá nẹ́bì tọrọ ó pọ̀ nínú kìtàbí wa sunna àdáwò bẹ̀ ni pé ẹni tó alladhina yunkiruna at-tawassula bija'i rasuli aw bizati ayyan wa maytan lahumud dalail nínú kìtàbí wa sunna. Allah. والذين أجازوا التوسل والتبرك بفضل النبي لهم الحجج من الكتاب والسنة. إن شاء الله. oníkálukú ní olórí ọwọ́ ẹ̀ ni. àwọn tí wọ́n ní ẹ mọ́fọ́lá nẹ́bì tọrọ nínú tí wọ́n mọ̀ ọ́ mú wa ó pọ̀ àmì ẹja mú háyà kan àdísì kan lọ́dọ̀ tiwọn lọ́dọ̀ àwọn kọ̀ọ̀hún ẹjẹ́ mú àyà kan ní àdìsí kan. bisimilayi rahman rahim. ìṣọlẹ̀. ala lillahi dinu likhalisu wàlẹ́bínà tàkàlù mi dúní àwòlíyá àmẹ́nà buduhum ìlà liyukọ̀rìbùnà ìlàlá ìzùlífà. àyà yìí ẹ jẹ́ agbọ́tùmọ̀ rẹ̀ dáadáa torí ààyè tá a wà yìí ààyè ẹ̀kọ́ ni o ẹ wo àwọn ṣuara'u alladhina mada'uni wa karramuni wa bajjaluni wa akramuni ẹ ti mọ̀ pé bíbá yìí ṣe kí láwà kọ́là ìjàpá àti yán níbo ó dá mi lójú pé àwọn ẹ̀yà yìí èyí ò lè múlẹ̀ fún wọn bó bá lélẹ̀ wọn bá lélẹ̀ fún wọn wọn ní kó bọ́ọ̀ bá ti lọ ni wọ́n dà sínú àpò agbádá rẹ padà ẹ wo farabalẹ̀ àmọ́ kí yín kú sí àbólífàtì àbólífàtì ní inú tán. àlá lillahi dinul khalisu. àwọn tí wọ́n ní ẹ fọlá nẹ́bì tọrọ wọ́n mú àyà wánú àlùkùránì. àlá lillahi dinul khalisu. wọ́n ní ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa sìn tá a gbọ́dọ̀ pa nǹkan míì pọ̀ mọ́. والذين اتخذوا من دونه أولياء ẹ̀rí àwọn tí wọ́n pa nǹkan míì mọ́lọ́hún àbí wọ́n ń pe nǹkan míì lọ́lọ́hún tó yàtọ̀ sí ọba tí gbogbo ayé mà. máa búdúró. ọ̀rọ̀ yìí ẹ máa wo àwọn tí wọ́n fẹ́ lò ó àádẹ́sẹ̀rọ̀ dùn áyà yìí pé ẹ̀ lè lò ó síbẹ̀ níjòkó yìí náà ni. àyà yìí nasalat anali mushiriki orí àwọn mushiriku náà ló sọ̀kalẹ̀ lé kò tí ì ṣe fẹ̀yìntì kò tí ì ṣe jòkólé kò tí ì ṣe dúró tì láti fi sọ pé àgbọ̀dọ̀ ṣe tàwásùlù bí nàbí torí pé nígbà táwọn yẹn ń pè nǹkan mi lọ́lọ́run wọ́n wá ń sọ pé mọ́nà àbúdò òun àwọn nǹkan wọ̀nyí kì í ṣe pà wọ́n. ìlà lílọ́kọ̀ rí búdà ìlàlẹ̀ ìzúlifá. àkànfẹ́ kó sún wa mọ́dọ̀ ọlọ́run. kò sí jọra wọn wọ́n wá ní ẹ̀ẹ́dẹ́ ti sọ pé ọlá ànábì ẹ ti pa nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn kí lè tẹ̀ bèè lọ́wọ́ lọ́wọ́ ọba dàrẹ́ ọwọ́ mú àyà yìí wá alẹ́bí nàyẹ̀tẹ̀wẹ́ sàlú nàbí jẹ́ ìnàbí láì àbùdú nàbí yà á sí ànẹ́bí tó mọ̀ pé bí wọn náà ṣe wà tó jẹ́yàn yìí àwọn ẹ̀dá kan bẹ wọ́n lè fi gba nǹkan lọ́wọ́ ẹ̀ ẹlòmíì tó bá takú pé ìní ṣe ó lè já sí pé ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ní ọ̀rọ̀ wà ó wà ní ẹlọ́ni bàlájà ẹ má ara yìí wàsílà ti ẹnu bẹ́ẹ̀ bá dá padà mo fàlájà bẹ̀ ọ́ ẹlòmíì àfa rẹ̀ ni o dẹ́gbà ni ah mo fi bàbá wa àfa ńlá ọ́ ara wa ó sì wálẹ̀ wàsílà kan ni ẹlòmíì ọmọ rẹ̀ nínú àwọn ọmọ rẹ̀ bá ah, ọ̀dà mo fọmọ báyìí ó dà ẹlòmíì bá a àbẹ̀rẹ̀ bí wọ́n kẹlẹ́ lọ́dọ̀ ìjọba. Màá na abúdúhùn ilá lè يزول فعلي ليس لك alimusirikina kò tí ì tó ní ẹ̀rí tá a lè jókòó tì pa àlèkò lànàbì tọrọ. wàrú dala ìsìdìlá àlèbílẹ̀ àyà tì. ẹ àwọn tí wọ́n lo àyà yìí wọ́n dá a padà wọ́n kó o sí wọn lẹ́nu torí pé. anna nazala ti fi musirikina wàlí kò fari. àyà yìí àwọn musirikina àwọn olùṣẹ́bọ àwọn kèfèrí ló sọ̀kalẹ̀ fún. wàlẹ̀ ìzá ti fi musilimi. lóò àwa mùsùlùmí kọ́ ló sọ̀kalẹ̀ fún o. wàhámúlù àyà ti nazala bil mushrikina ala al muslimin. káwọn wọ́pọ̀ àyà tó yẹ pé àwọn mushrikina ní báwí káwọn lò ó fún mùsùlùmí náà lẹ́yìn sàmì àdí sàlàfì. kò sínú mọ̀nà àwọn asálàfù sálẹ̀. kí ni Umar sọ. ṣìrọ̀rù kálíkì láyé lè àwọn kàwárí jù kí ló sọ wọn di ṣìrọ̀rù kálíkì láà àmìdú ìlà ayé àti nazalat fil mushrikina kọjá lùhà fil muslimin. àyà yìí ni wọ́n mú wa kò sásìkò jẹ́ wá lọ síbi àdìsí tí wọ́n gbára lé. ani abilà basi abudulayi ibn abbas radiyallahu ta'ala. àdìsí ni wọ́n mú wa alimudir pé a lè fọlá ànábì gbàǹkan lọ́dọ̀ ọlọ́run ẹ̀ gbọ́n gbà ànábì gangan sọ ni. kọ́ọ̀là. كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلماتي ihifadhillaha yahfadhuka ihifadhillaha tajidu tujahaka iza sa'alta fas'alillah wa iza ista'anta fasta'in billah. wọ́n fẹ́ lò pé mọ́fọ́lá dẹ́bì gbà nǹkan mọ́. He says the hunter for Babylon fast alila bèèrè ọlọ́wọ́ bá dàrí. Wáyé sáńsítà ẹ̀ńtà. Bọ́ọ̀ bá wà ràn lọ́wọ́. Fásitá ìbí lẹ́yìn. Wà ràn lọ́wọ́ rẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba tààrà. Wà alámù anẹ́lì ummata. Wọ́n lọ mọ àmọ̀dájú pé. Anẹ́lì ummata. Ṣé gbogbo àwa? ìjọ pátákà wà níbí. làwọn ìjìtá máa ti àlà àyà ń fa òun kàbí sẹ́yìn ẹ bú àárín yẹn tí gbogbo àwọn táwọn àmì ìbàyí bá kóra pọ̀ pé àwọn fẹ́ ṣe ọ́ láǹfààní kan. lámìyàn fa òun kan ìlà àbí sẹ́yìn nǹkan nìkan tábà ń lọ òwúlẹ́ká. ọkàn sọdí èèyàn bí gbogbo wọn ti pọ̀ tó yìí pé fọkàn balẹ̀ á fún lọ́wọ́ wọn lè rí nǹkan wàyí ní títà máa ń wà láàyè dúró kàbí ṣe é kójọ bá a ti pọ̀ tó yìí pé lágbájá ti ń bọ̀ ẹjẹ́ á dènà dé ẹjẹ́ á fi jàǹbá kan ẹjẹ́ á fi sùtá kan tí gbogbo wọn bá pa èrò pọ̀ báwọn fẹ́ ṣe ọ́ ní jàǹbá. lámìyàdó rúkà ilà àbí ṣéyé nǹkan dídà bàbá òun lọ ẹlẹ́ ìka. wọ́n lè rí nǹkan kan ṣe fún ẹ àfi kó ti wàánú àkọlé ọlọ́run. mo fi àtìlẹ́ àkìlá mú wájà fati sófò. wọ́n mú àdìsí àwọn kan tún kó padà sí wọn lẹ́nu pé lẹ́yìn náà tí ì ṣe é fẹ̀yìntì láti fi sọ pé ká mọ̀ fọlá nẹ́bì tọrọ. wàrú dàlá hadal istidilali bi anel maksuda minal hadisi náà. ìdí àdìsí eléyìí sọ fún wa wípé anáyú ánìlì ìtìmẹ́ẹ̀dì alẹ́lẹ̀ àsìbábì máa lè gáfúláàtì ànílẹ̀ ìṣúbí àìlẹ̀ wọ̀tálá. anáyú ánìlì ìtìmẹ́ẹ̀dì ni pé má gbẹ́mí lé mí lẹ́yìn ọlọ́run ìtòhùn sọ fún wa nìyẹn pé fásí àlílá ọlọ́run ọba là ń bi ní nǹkan a lè bí ẹlòmíì a máa lè fẹ́ nìkan ṣàkàtọ̀ lọ́dọ̀ rẹ̀. mùjìdìlẹ̀ àsìbá bí wọ́n lè mú sábà bá tì. owó òtí tó sọ yìí pé ká fi ṣe náà fìyí pé ká má ṣe tàwa sùlù bí nàbí. àdìsí bẹ́ẹ̀ ni wọ́n ń dá padà síra wọn lẹ́nu. ẹ wá jẹ́ lọ bí áyà kan ó pọ̀ táwọn kan ní pé a lè fọlá nẹ́bì a lè fi tọrọ a lè sọ pé ọlọ́run dákun wọlá nẹ́bì rẹ ṣèbí wọn lọ dá lọ́lá ìwọ ló ṣe lọ́rẹ́ rẹ ìwọ ló ní lẹ́yìn ànẹ́bì yìí ànẹ́bì mi ò ní wá mọ́ ìwọ ló lóhùn lórí gbogbo àwọn ànẹ́bì òun náà sì ni àwọn ànẹ́bì yòókù ó tò lẹ́yìn rẹ̀ sallallahu alaihi wasallam ọlá yìí ń bọ̀ ọlá àfẹ́ tó ní sí dákun ṣe nǹkan báyìí fún mi ọlọ́run sì ṣe kí ni àyà tí wọ́n gbọ́kànlé. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة gbogbo àfáà tí ó jáde sakral kur'anu alwasila una biduni takiyi biduni kò sọ pé ó ní وابتغوا إليه الوسيلة والنبيل يكفي وسيلتنا إلى الله وابتغوا إليه الوسيلة ẹ wá ọ̀nà dọ́dọ̀ àná dọ́dọ̀ ọlọ́run. wàbùtẹ́gù ilé ìlú wá sí ìrajà. ẹ bá sọ̀rọ̀ pa àwọn nǹkan wo là á fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ó jẹ́ kí wọ́n náà mọ̀ pé bí n bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ọba tó dá mi kí mo lè lò. a ní àtàwá sùnù bí àsìmá ìlà ìlú húsìnì. wọ́n sì fáàtì ìlú kùnlé yá. àkọ́kọ́ ẹ jẹ́ àfi ó kọ́ lọ́wọ́ ọba gbà nǹkan lọ́wọ́ ọlọ́run tààrà ẹ pè ló kọ tí ń jẹ́. wàlílá ilé àsìmá wòlíwú síná fàdí òòrùn ibi ara. ọlọ́lá fi àsìmáwò náà lè wú síná ṣeré o. báà ti parí nǹkan là ń bẹ̀rẹ̀ mi ninety nine là á fi ṣe. ọlọ́run ni ẹ pè mí ló mi ẹ pè mí ẹ pè mí èmi mo ló tó rẹwà jù. èyí tẹ́ ẹ mọ̀ nìyẹn o ó ju ninety nine lọ o. àmẹ́yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lẹ́mọ̀. kúlítì ọ̀hún láyé ni ó sí náà. وصفات الله العليا جلت وعزت للمنى أسماء الله الحسنى أسماء الله الحسنى التوسل بأسماء الله الحسنى وصفاته العليا أكوكون التوسل بالعمل الصالح التوسل بالعمل الصالح iṣẹ́ olóore tó o bá ń ṣe fìtọ́ àti ilá ìwà rọ̀sùlì ìyá máa fi gbà kan lọ́dọ̀ ọlọ́run o èyí tó o ṣe torí tọlọ́run dákun wọ́n náà bíra rẹ ìjẹ́ o ṣiṣẹ́ kan síwájú ọlọ́run tọ́rọ̀ bá di kàràǹgídá ẹ jẹ́ n sáré sọ ìtàn kan fún yín sàbúgọ́ni sẹ̀mítù min fami sheikh maulana sheikh daoud alfalla. adama allah wa hayatahu. wọ́n ní arákùnrin kan ìyàwó rẹ̀ ń rọbí ó ti wà lẹ́nu ẹ̀ ìjọ kìíní kò rí ibi ìjọ kejì ìjọ kẹta ìlọjọ kẹrin arákùnrin wa wá sí ọ̀rọ̀ bàbá mùgùlánà sheikh daoud alfanlala gègé nísàlẹ̀ ọ̀la wa kò bá bàbá ìgbàgbọ́ rẹ̀ ní pé kóun débẹ̀ tó fún un ní tí ó lò lẹ́ẹ̀kan náà tí ó bímọ bàbá lòun béèrè àní kò sí bàbá ńlẹ̀ àgbo ni bàbá wa lọ báyìí ìyàwó òun rọbí wọn máa pè bàbá ní tọ̀ ibi tọ́rọ̀ wa dé yìí nísìnyí bàbá ní àṣẹmọ jókòó ká máa láǹsa káfí yàsí kùránì ìwọ yìí ọkàn rẹ ò lè gbé mọ́ ó tiẹ̀ lè farabalẹ̀ ó yá bó ti wà nì ro nǹkan kan lẹ́mìí rẹ tó o ti ṣe rí tó o sì ṣe torí tọlọ́hun tànẹ́bì tó o fìrè ògùn tẹ̀lé tí wọ́n náà mọ̀ pé iṣẹ́ olóore ni ròó láàrin ìṣẹ́jú kan kó wá ní ọlọ́run wọn náà pé mo ṣe báyìí níjọ́ báyìí jẹ́ kí ìyàwó mi ó bímọ lẹ́ẹ̀kan náà tó bá dá olójú yóò bí. arákùnrin bẹ́ẹ̀ ló ti rò bí i kí ni mo ṣe eh, bí wọ́n á ronú lọ ó lóun padà wá rántí kankan tóun ṣe. bóun ti dá kọ̀kẹ́rẹ́ fún ọlọ́run mo ṣe báyìí níjọ́ báyìí níjọ́ tí mo sì ṣe ìrètí ẹ̀yìn ìrètí ẹ̀san tó bá gbé tí mo ṣe yìí mo ṣe ń torí ìtìwọ́ ọlọ́run ọba ni kí n tó di ọsibítù jẹ́ kíyàwó mi ti sọ. Tawassul bil amali salihi. Ó lo amalu salihi iṣẹ́ olóore tó ṣe torí tọ́lọ́run ìrà rẹ ṣùgbọ́n kó o ní kankan wájú ọlọ́run wọn náà ti ẹ̀rọ olúpẹ́ kí mo lè fi bẹ lọ́hùn. nígbà tó kùnrin yóò fún bàdàn hospital wọ́n ti pè pé àtìlẹ́tì látẹ̀ kan ìyàwó yìí ti bímọ. Allah rabbana amanna bima anzalita wattaba'na rasula. tó bá ní àlámọ̀lù sọ́ọ̀lù fi ta'atillah. ẹ dákun ẹ máa níṣẹ́ olóore lọ́wọ́ gbogbo èèyàn tó ń sọdé fún lọ́tí kìrìkú bàjẹ́ ò lè ló mọ́. kẹ́ni máa wo èmi ni mò ń bò láti rí ni mò ń fún láṣọ ni mò ń fún ní bàtà kò ṣe ń lò mọ́ ó ti wà wasted. ṣé nǹkan míì gbogbo kábọ́ọ̀lù yẹn máa ń dà níyàn sílẹ̀ kan náà ó ní nǹkan kan nípamọ́ tó lè gbà tó lè kì lẹ́ẹ̀kan náà. àyèmọ́yà tó ti ṣàánú fún nígbà tó bá ti ká ìdá ọlọ́run èmi náà ṣe nǹkan báyìí mo wá fẹ́ gbànú tí mo ṣe sọ́dọ̀ wọn lọ́hùn torígbà tí mo ṣe ìṣe torí ẹnì kankan mo ṣe torí ìpáyà rẹ ni tó bá gbé torí ìpáyà ní lóòótọ́ ṣe nǹkan báyìí fún mi a ti gbàgbé tàwọn mẹ́ta tá nẹ́bí lápáta ṣíbò ni. wàmínà làdí láti aláàmọ̀ṣọ̀rọ̀ ìyá ti tàwa sólèmí lámẹ́lì sọ́ọ́lì. nínú táàbì màkéèyàn máa ń fi iṣẹ́ ẹni tó ṣe ní láàyè ni o ìyẹn fi gba tó bá tóbi wájú ọlọ́run. àwọn mẹ́ta kan òjò rọ̀ wọ́n wá sátábí àpáta àpáta ṣíbò ó kú bí wọ́n ti jáde. Allah wọn rí kúránì mú wọbẹ wọn rí tẹsùbà mú wọbẹ kò síbi tí wọn fi ṣe náà fílà ńbẹ kí ni wọn fi jáde. àwọn àbí àwọn mẹtọ ó dà kóníkálukú ronú sí tó bá ṣe o. alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run ibi tá a wà yìí ó ti di ojú ọlọ́mọ ìyá òtó mo ṣe gẹ́gẹ́ èwo ẹni àkọ́kọ́ dáadáa tó ṣe fáwọn òbí ẹ̀ ló fi bẹ̀rẹ̀ ọ̀hún. ọlọ́run wọn la pé àwọn òbí mi èmi ni mò ń fún wọn ní jíjẹ mò ń fún wọn ní mímu àdìsí ẹ̀gùn ni ọwọ́ adijọ́ kan ó lọ kò tètè dé àwọn bàbá àtìyá ti sùn ó wá dúró gbèrè wọn pé kò fẹ́ dàrú mọ́ wọn lójú ó wá retí kí wọ́n tají kó gbé oúnjẹ àti mímu fún wọn àwọn ìyá àti bàbá sùn látàlẹ́ dilẹ̀ mọ́ wọn tají òun wá wà ń yín làágùn wọ́n jí báyà ah, kí ló dé oúnjẹ yín mo gbé lọ́wọ́ látẹ̀kàn ìbẹ́ jí yín ni ìbẹ́ dàrú yín lójú ni ọlọ́run tó bá pé tí mo ṣe yìí mo ṣe torí tiwọn lọ́wọ́ ọba pé ká bójútó yà wa kábẹ̀rù àwọn òbí wa mo fi ṣe jẹ́ ká pàtà yìí ṣí àpáta ṣí díẹ̀ kò tí lè gbàyà mọ́ wọ́n ti rí òye ta àkànbí ìwọ náà wo tó ṣe síwájú ọlọ́run àmọ́ rántí arábìnrin kan jọ kan ó yá ààyè púpọ̀ ó rẹwà púpọ̀ ó dùn rí ó wá wọ̀ mí lójú mo wá ní mo fẹ́ débẹ̀ dákúnjẹ wọlé bó ṣe wà láwọn mọ́ra arábìnrin yóò gbà ó sì ní bùkátà lọ́dọ̀ mi ó dà máa fún ẹ ní hundred thousand lápèjúwe ó lówó ọgbà two hundred ó lówó ọgbà five hundred one million bàtà dánwò pọ̀ àìmọye obìnrin tó fi ẹ̀yìn lélẹ̀ torí tí ọmọ àti ẹbí ọ̀jẹ́ wọ́n sì ń bá a ṣe é sì ń sunkún hmm. àìmọye torí àtijẹ àti mú kò wú nígbà tó di pé ìyá rẹ̀ ẹ̀mí fẹ́ bọ́ lọ́sibítù wọ́n sọ pé ó ṣe wá ṣe ń tẹ́ ṣe ẹ̀ tó wá ṣe é fún tẹ́ ẹ̀ tó fún lówó ẹ̀yìn ọlọ́run nígbà tóbìnrin yìí padà wá gbà fún wọn ti wà nulẹ̀ arábìnrin yìí sọ pé ṣé ẹ ti tilẹ̀kùn kọ́dígà locked too I've closed the door both of the window it has been closed kí ló tún kù kò sí nǹkan kan mọ́ bìnrin arábìnrin ó kù kẹyọ tẹ́ ẹ̀ tí tì ó ti bọ́lẹ̀ ó ní à ẹ̀ tí tilẹ̀kùn ọ̀dọ̀ ọlọ́run Allah tẹ́ bá ti tì ẹ wá ṣe tẹ́ ṣe ó wá wò pé ah, ẹ̀rù wa bà á ọkà mọ́bi tí ọ̀dà ká ní ó tilẹ̀kùn ọ̀dọ̀ ọlọ́run gbogbo wa lórí láyà fa alẹ́ yà áàfíà xáàfíà arákùnrin yóò bá bá ṣe ọlọ́run tó bá yẹ pé tí mo ṣe àyìnbó ìwọ tí wọ́n sọ bẹ́ẹ̀ fún mi filẹ̀ kọ́ lọ́wọ́ balẹ̀ yìí náà láwùjọ àbúrò rẹ̀ yìí. ọba kanu. ọba kanu. Allah. àwọn àfáà ni láyà sọ́dọ̀ káì. ọ kí wàá ló ń jẹ́ gàfáà ọmọ gbójú bẹ́ẹ̀. Astaghfirullah. sẹ́dá àwọn tí wọ́n kéwù yẹn wọ́n níbẹ̀ lọ́wọ́ bá jà wá tá a kéwù lọ. Astaghfirullah. confam àwọn afa kò sáwọn bàbá wa ń bẹ̀ o àwa ọ̀dọ́ là ń sọ kò sí àwọn bàbá wa ń bẹ̀ àwọn afa àsí. ṣé ni wàá bẹ̀rù ọlọ́run èmi dẹ̀ wò yìí ẹ̀ mọ́ tá ń pè ní bẹ̀rù ọlọ́run ni ẹ lè bá lọ́dọ̀ àwa kéékèèké yìí a mọ practice a sì mọ bẹ́ẹ̀ pé fìbẹ̀wò rẹ sí wa lọ́kàn. àfa tí wọ́n ní ẹ kírun ni oníṣòwò yìí tó fẹ́ gbà wo mọ̀ yìí tó fẹ́ gbà wá ń tájẹ̀tì yìí tó fẹ́ gbà ni eléri ibú ó máa rí àfa. ẹ má dà lówó àwọn ni wọ́n fi kó ní ajá àdínẹ́mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ni. ó wá tó bá yẹ pé tí mo ṣe yìí mo fi arábìnrin yìí lẹ̀ torí ìbẹ̀rù rẹ ni jẹ́ pàtàkì yìí ṣí àpáta tún ṣí àní kí n bí ẹ̀ ìjọ ti ṣe nǹkan tó lè fi gbà nǹkan wájú ọlọ́run kalẹ̀. ẹnì kẹta ó náà sọ tiẹ̀ ẹnìkan bá a ṣiṣẹ́ ní kúkúrú lápèjúwe owó oṣù ẹni yìí ten thousand naira ni ẹni yóò dógbó owó oṣù tó fi lọ arákùnrin yìí wá mú ten thousand naira rẹ̀ kí wọ́n bá a fi ṣòwò ten thousand wá di ten million láì mọye ọdún lápèjúwe ni ìwá dé lápèjúwe ụwa o ní ọ̀gbìn ụwa bá yẹ pé wọ́n ní onímọ̀ fẹ́ gba ten ó fún ten thousand rẹ̀ wọ́n wá ní ah ten thousand ló gbà o gbogbo àwọn àgùntàn gbogbo àwọn màálù ìwọ ló ní dákun ìwọ ló ní owó rẹ mo fi ṣe ìwọ ló ní mo ṣe yìí náà mo fi wá ojú ìwọ ọba jẹ́ ká pàtà sí àpáta sí gbogbo wọn jáde. àtàwọn sùnbí làmẹ̀lì sọ́ọ̀lì. tó bá lè mú wa fi iṣẹ́ tá a ṣe bẹ lóhun tó lóhun sì gbọ́ ànábì iṣẹ́ tá a ṣe lọ. sallallahu alayhi wa sallama. ẹ yóò bá ànábì dáadáa. sallallahu alayhi wa sallama. ànábì ju iṣẹ́ tá a ṣe lọ. sàlìsàn ẹlẹ́ẹ̀kẹta. àtàwọn àṣìlù bídùn ayé ń sọ́ọ̀lì fíìn. bídùn ayé rọ́jùlẹ̀ ń sọ́ọ̀lì àwọn kan sọ fún yín pé ṣàdúrà fún rẹ mọ́lọ bẹ́ẹ̀ nìkan wọn ọ̀. ẹ mọ́lọ báyẹn kan mọ́ ajúra wa lọ o ìjàkadì kọ́ o. bẹ́ẹ̀ bá dáná jùlẹ̀ ń sọ̀lì ìmáàmù sọ̀lì ẹ lọ bá a kó ṣàdúrà fún yín ọgbà àwọn ni ó lè jókòó kó ṣàdúrà fún rẹ bẹ́ẹ̀ ni àmọ́ nẹ́tíwọ́ọ̀kì ni o ó fàtú jura wọn lọ o o lè fi four wé five g o. ṣé bákan náà ni mtn àti glo ti ń ṣiṣẹ́ ni ẹ̀ẹ́dẹ́gbò mi ó lè mtn ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ glo ṣiṣẹ́ ìmọ̀ tí ń ṣiṣẹ́ ládùúgbò ìbílẹ̀ gbogbo ẹ̀ ni. kí n tó sọ fèrè lẹ̀ nínú àdìsí tí wọ́n ń lò tí wọ́n sọ yìí pé ọ̀dà àwọn kan tó wá gbà pé tábà fẹ́ fọlá nẹ́bì tọrọ lójú ayé ẹ̀ ní kì í ṣègbà tó tún kú tán ẹ sọ fún ọpá nẹ́bì òkú. sallallahu alayhi wa kí ló dé sí náà nígbà tí ilẹ̀ gbẹ tó jó rọ̀ bí umaru ti tó ó wà lọ bá Abbas صح عن أنس بن مالك رضي الله عنه أنه قال كان عمر بن الخطاب إذا قهته خرج يستسقي بالعباس ẹ̀rí níjọ́ tójú ò bá rọ̀ tílẹ̀ bá gbé ẹ dákun ẹ̀yà àfa ẹja wo ikimọ̀ kan ẹ wo àpọ́nlé fún fámílì ànẹ́mì. sallallahu alayhi wa sallam. umaru owó ipò rẹ̀ alikalifa tu bada abi bakiri ó wá lọ bá Abbas. fàyẹ̀kúrú. ìwà sọ fún pé. Allahumma wọlọ. iná kunná ìdá àkọ́ tí náà stẹ́sì kan iná ẹbí nàbí yìí kíá. tí òjò bá rọ̀ tílẹ̀ gbẹ tí gbogbo nǹkan ọlọ́ ti jẹ kó lọ. Anẹ́bì rẹ̀ là á fi ń bẹ̀ ọ́ tó fi rọ̀jò fún wa. Fátàsí kí iná. bí bá sọ fún wa kójò rọ̀ bá dáná fìlà òjò ó sì rọ̀ lóòótọ́. وإنا نستسقيك اليوم بعم نبيك ونبينا النبي جل عارما نستثنى بعم نبيك بعم نبيك ونبينا أباك نسوا أبا عم النبي Abbas radiyallahu ta'ala anhu ẹ jẹ́ àwọ̀ yìí kí mọ̀ kílé tí Umaru obìnrin dàrẹ́tì fún ẹ tó fi lọ bá Abbas. nana stasi kíkà. اليوم بأم نبيك ونبينا فاسقنا فيسقون فاسقنا فيسقون كيلو واشل امه فهم جماعة من هذا الحديث عدم جواز التواصل بالنبي بعد وفاته شريع حديثي wọ́n pe tíra kan ní kashful khafa amma ushkila min adi min adisi li mustapha ẹba bá ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àfáàzí ló ṣe ó ní àwọn èèyàn àwọn kan kó àdìsí yìí pé a lè fi ọlá tọrọ lẹ́yìn ìgbà tó kú tán. وعقدوا مفارقة عجيبة وغريبة حين فاضلوا بين وجوده. ó ní àkórí pàdánù ti lọ ẹ wá gbà pé ọlá lọ náà nù ojú. فضلوا بين وجوده حيا بين الناس وبين وبعد موته فضل فضله حيا جباد وفاته له حين رفعوا عنه جملة من خصائصه. orí gbogbo àpọ́nlé àti ìyàtọ́lá tó wà fáànẹ́bì lẹ́nígbà tó ti kú kò ṣeé lò mọ́ ẹ̀ fàkọ́lù láyé júùsù tawassulu bin nabi sallallahu alayhi wa sallam ba'da al-mauti. gbogbo ọ̀rọ̀ yìí wọ́n wá ní torí àdìsí yìí a lè fi ọlá ànẹ́bì tọrọ ńgbà tó ti kú tán tó bá wà láyé ẹjẹ́ á lọ bá a kó bá wa béèrè gbà tó ti kú tán ẹ mọ̀fọ́lá rẹ̀ béèrè mọ́. líǹkì tó ìhayá ti ìwákìyà bìhá àná. ọ̀nà wọn gbà kó sí wọn lẹ́nu. ولو كان التوسل به جائزا لفعله عمر رضي الله عنه ولكنه استسقى بالعباس. ẹ mọ àbá àmọdàmú àwọn kan wá ní àtúbà ẹ pàlè fọlá rẹ tọrọ ní kílé túmọ̀ ò lọ bá àbá ó dà ẹ wá bí wọn fi kílé túmọ̀ rò dá tó lọ bá àbá sì ṣe. ó bá òun torí pé ààrẹ ànẹ́bì mọ́ àmọ́ ẹ̀jẹ̀ ànẹ́bì fámílì ànẹ́bì. àbá sì náà wá mọ̀ ẹ̀kẹ́ òun kí làbá sì wá sọ a máa dáhùn. wàhálà fáàmù ni àjíbó mọ̀háyàrú. ìsọwájú ọjọ́ ti lọ. al-amru al-awwalu. أن أن طلب سيدنا عمر من سيدنا العباس كان ذلك في صلاة الاستسقاء وكان النبي هو من يقيمها لما دعا سيدنا العباس إذا سي عباس tí wọ́n ní kó lọ bá àwọn sọ fọ́lọ́hún dààmú tá a sí ra nígbà tóun náà ó bẹ ọlọ́run báwo ló ṣe bẹ ọlọ́run. dààmú tá a sí ra bí sẹ́yìn dínà rasulillahi. ó náà bí ọlọ́run mú tàwa sí ra bí sẹ́yìn dínà rasulillah. ó fọlá nábì bẹ lọ́run ni. kọ́lá al-Hafiz ibn Hajar òun wá fẹ́ ṣàlàyé báwo ni àbáàsì ti bẹ lọ́hùn torúkọ ànábì tó wá jáde mẹ́. wàkọ́ ìyá náà zubairu min bakari fil asabi lọ́bi àdúrà. Allahumma. Ẹ máa gbọ́ òun Ọlọ́run. Innahu lam yanzil bala'un illa bi zambi. Àdánwò kan ò ní ṣẹlẹ̀ àfi kó já sí pé ẹ̀ṣẹ̀ ló bí. Wàlám yẹ Àdánwò tó bá wá Nàìjíríà nísìnyí ẹ̀ṣẹ̀ ló pọ̀ o. Pé ẹ̀ka ti bọ́ ń bẹ̀ but ẹ̀ṣẹ̀ yẹn continue. Wàlám yẹ kù. Tí ìjọba bá kàn ọ́, tádàwò kan bá kàn ọ́, ibi stíkì fáàrù ni kò máa sáré lọ ọlọ́run mo ti ṣẹ̀ mo ti ṣẹ̀ èyí tó fi hàn mí yìí ó jọ pé mo ti ṣẹ̀ dákun foríjì mi bá a stọ́pù ẹ̀ lẹ́ẹ̀kan náà. ọ̀ya wàlámù ya kìsí fún ilá àbí ta ọba tí ń. àdánwò yóò sì lọ àfi kó túbà o. wàkọ́dí tàwa já àlìkọ́ mú bí ilé ìkàlí mẹ́ta ní bí nẹ́bí yìí kà. ẹgbẹ́ bá sùn sọ yín bàbá wa ó ní wàkọ́dí tàwa já àkọ́ mú àwọn ọjọ́ kan wá bá mi o. ní mẹ́ta ní bí nẹ́bí yìí kà. mo wá rí i pé wọn dédé wá bá mi límọ̀ká ní mílẹ̀. nínábì yín ga. torí àyè tí mo wà sànẹ́bì ipò mi sọ́dọ̀ ànẹ́bì torí mi kọ́ ni sàhábà tó lọ́lá jù tó fi wá bá mi. wàhádìí àìdínà ilé ìkàbí zunubi. mo tẹ́wọ̀ mi sí wọ́n lọ́hùn. wánà àṣìnà ilé ìkàbí tàwùbátì. mo ti bá sọ́dọ̀ wọ́n fásikì náà lè gé ìdá. fásikì náà lè gé ìdá. jẹ́ kójú rọ̀ wà arakati sàmà omi sílẹ̀ jìbáàlì. gbólóhùn tó sọ pé límọ̀káání ìdànàbí yíká àṣé ojú kòkòrò ànábì náà ni wọ́n tọpọ lára Abbas torí dájà líkọ̀ọ́rọ́ bá ti i lìnàbí fámílì ànábì ni ẹbí ànábì gẹ́gẹ́ bí àwọn bàbá wa tòní náà ṣe máa ń tọpa àlùbáríkà àfa àwọn lára ọmọ àfa lára ọmọ ọmọ àfa ẹ̀jẹ̀ àfa wa nìyí tó bá sọ̀rọ̀ báfa wa ti mọ̀ ń sọ yọ sẹ́. amúrú sálífù mo fẹ́ sọ fèrè lẹ̀. istashfa as-sahabatu wa man jaa ba'dahum bi sayyidina rasulillahi sallallahu alayhi wa sallam. wa wajadna man yaqulu hadha shirkun. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká má dààmú ẹ bi ẹni tó sọ yìí pé ẹ má sọ pé ọlọ́run wọlé ànẹ́bì ẹ wá bí pé ṣé ṣíríkù ni. wàyẹ̀kú lúdà ṣíríkù ni ẹni kò mú mújà wá ntí a lè pé pariwo ní bídíà ni wàyí nà kánà tawassulu bin nabi.